ní ìtẹ̀síwájú àlàyé tí a ń bá lọ lórí fiqhul mu'amalat lórí ìdájọ́ islam léyìí tó ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ tí ó máa ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí àtẹni tí èsè mùsùlùmí àjọṣepọ̀ tí ó máa ṣẹlẹ̀ láàrin ọmọ ànábì ádámà lápapọ̀ sọ eléyìí gbogbo àwọn òfin tíṣẹ̀rí àgbékalẹ̀ fún un sòwòtú láti káwa mùsùlùmí ká mà nípa àwọn òfin yìí ká má wàá lásán lápò ara wa ká má ha sí lásán ká má lò ó nígbàkigbà tí àsìkò rẹ̀ bá ti ń yọ. níjẹ̀jọ́ <clears throat> a sọ̀rọ̀ nípa àwọn òwò tí ṣẹ̀yà ṣe léwọ̀ fún wa pé a gbọ́dọ̀ sí àwọn títà rírà tí wọ́n ṣe léwọ̀ fún wa. sùpẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala àlàyé ọ̀rọ̀ tí yóò jẹ́ ẹlẹ́ẹ̀keje lábẹ́ kìtàbù bẹ́ẹ̀ lábẹ́ tó ní ti pẹ̀lú òwò òun náà ta sọlá sọ lálẹ́ yìí òun náà ní al-iqalatu fil bay' al-iqalatu fil bay' kí ni nǹkan tí ń pè ní al-iqala níta pè ní al-iqalatu fil bay' òun náà ní raf'u al-'aqd alladhi waqa'a bayna al-muta'aqidayn wa fasxuhu biridahuma raf'u al-'aqd alladhi بين المتعاقدين وفسخه برضاهما òun náà ni ìtakókò wò tó ti ṣẹlẹ̀ láàrin èèyàn méjì wọ́n ti takókò wò wọ́n ti ta wọ́n ti rà á fúnra wọn so ìtakókò yìí kan wá mú kó bẹ́ẹ̀ látara pé kíni kí wọ́n ba òwò yẹn jẹ́ pé àtàmá àràmá birضاهما pẹ̀lú ìyọnu àwọn méjèèjì níta pé ní al-iqalatu fil bay' ọjà tí wọ́n ti tà tí wọ́n ti rà tán ti gbowó tẹ́lẹ̀ ìdí lọlé tẹ́lẹ̀ náà ti fowó sápò ká tó padà wá jọ sọ ká tó jọ gbọ́ra àwọn yé lórí ẹ̀ ipe ọ̀dà gbọ́jà rẹ padà kó tèmi náà fún mi pẹ̀lú ìyọnu àwọn méjèèjì láì sọ pé yóò fàjà láì sọ pé wọn kò lọ tọlọ́pàá láì sọ pé nìkan kó bá wọn dá sí i so eléyìí òun náà ni wọ́n ń pè ní al-iqalatu fil bay' al-iqalatu inú tí máa ń fà òun náà ni àfa sàlàyé fún wa pé wàtásùlù bisababi nadami ahdil aqidain alàlẹ́ àp inú nǹkan tí máa ń fà òun náà ni kó jẹ́ pé ìkan nú àwọn méjèèjì bóyá ẹni tó tà á ni àbí bóyá ẹni tó rà á ni bóyá ó sàbámà lẹ́yìn ìgbà tó tà á tán àbẹ́ni tó rà á lẹ́yìn ìgbà tó rà á tán ó sàbámà ètò a ah, kò sí yẹ kí n ra kíní yìí o àbẹ́ni a ah, kò sí yẹ kí n ta kíní yìí o àbí bóyá ọ̀rọ̀ kan wà lórí ẹ̀ pẹ̀lú wọn àtàwọn kan tẹ́lẹ̀ tó ti wá gbàgbé tó wá fi ta nǹkan yẹn kó wá rántí pé á ah, àdéhùn kan sì wà lé ọ̀rọ̀ yìí o so àwọn irú àwọn nǹkan báyẹn ní máa ń sábà ṣẹlẹ̀ níbi òwò ṣíṣe níbi ọjà títà so irú eléyìí bá wá ṣẹlẹ̀ ní máa ń fa àlèkọ́ọ̀dà nínú ṣẹ̀ríà Islam àwọn yatabayyana lil mushtari annahu laysa muhtajan lis-sil'a àbí lẹ́yìn ìgbà tí ẹni tó rà á rà á tán ó padà wá hàn sí i pé òun ò tiẹ̀ ní bùkátà sí nǹkan tí òun rà báyà lápèjúwe nìyí ó ti nírú nǹkan òun gangan nílé tó ti wá gbàgbé fóun ní nílé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tó wá rà yìí nǹkan tó gbé délé tán ó sì wá rí i pé a àtòun tiẹ̀ ní kiri àbí lẹ́yìn ìgbà tó rà tó gbé délé tán òun náà ni wọ́n wá ń jí sẹ́fún pé ẹnìkan tó ti wá fún níwẹ̀ tí ó sì mọ̀ tẹ́lẹ̀ so irú eléyìí òun náà ní sáà gbàlérò pẹ̀lú pé kó padà wá hàn sí ẹni tó rà á lẹ́yìn ìgbà tó rà á tán pé á nǹkan yìí o kì í ṣe nǹkan tí mo ní bùkátà sí awolamu yẹ sẹ́tẹ̀ dáfà á sàmẹ̀nì ha àbí bẹ́ẹ̀ kọ́ ó fi ẹ̀rí pé á òun ò ní ní kápá láti san owó nǹkan yìí bẹ́ẹ̀ ó rà á láwìn ó wá ra nǹkan yìí láwìn pípé hè ọjà tí mo rà tí mo dá ìparí oṣù yìí èló náà ni sálárì tí mo fẹ́ gbà ẹ́ èmi sì ń gba thirty thousand mo wá ra ọjà fifty thousand mo sì dá parí oṣù fẹ́ ni pé ń san ìdajì fún bẹ́ẹ̀ tí n bá wá san ìdajì fún twenty five thousand tó wá fún five thousand twenty five thousand náà ní í jẹ ní fámìlì mi ó máa jẹ tí tó tó fi parí á ó dàbí pé mọ̀ wá ni ọwọ́ àjòkó ọwọ́ àrònú bẹ́ẹ̀ á àìmọ̀ wá òun náà ní tí mo fẹ́ ṣe yìí so irú eléyìí nínú sábàbí tí máa ń fà á tí àlèkọ́lá tí fi máa ń ṣẹlẹ̀ lélẹ́yìí pé àwọn olè tí kíni òun ní ní kápá láti sanwó yẹn fàyẹ́rìjì kullu min al-ba'i wal-mushtari bima kana lahu min ghayri ziyada wala naqs so látara bẹ́ẹ̀ àtẹnitótà àtẹnitọ́ra wọn kálukú wa padà wọn kálukú padà lọ lè bára wọn ẹni tó ti gbawó sọ́wọ́ yóò dáwó padà ẹni tí ọjà ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò dá ọjà padà min ghairi ziyadatin wala naqs kò gbọ́dọ̀ sí àfikún kankan kò sì gbọ́dọ̀ sí àyọkù kò gbọ́dọ̀ jẹ́ pé wàá tó fẹ́ dá padà yìí à pé tọ̀ owó rẹ̀ wá ní pé o ten thousand lóra á lò tó àwọn tó bá ti máa mọ̀ kó dá padà ìyẹn nílé fún ọ nine five lọ tó bá ti ṣe ọlọ́run so a eléyìí kò lá kò kò kò bá a fún nínú ṣẹ̀ríà Islam àbí pé ẹni tó fẹ́ dá padà náà ló sọ pé a ah, ẹ̀dá kan ìfẹ́ àgbà padà kọ́dà yín kọ̀ bí bá tó bá yín fi owó díẹ̀ kù ẹ́ àbí yín kọ̀ ibi kọ́dà kẹ́ yọ one thousand bẹ́ẹ̀ tó eléyìí kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam tó kó ṣe rà nígbà tó ń tó rà lọ́wọ́ rẹ̀ bàjẹ́ nígbà tí tó rà lọ́wọ́ rẹ̀ tí ò sí àléébù kankan bẹ́ẹ̀ tí ò sáàyè kankan bẹ́ẹ̀ tó kó ṣe gbà á òun náà lẹ́sìn dáa padà tí ẹ bá ti gbọ́ra yíyé nínú ṣẹ̀ríà Islam tó àlìkọ́là yìí kéèyàn ó mójú kó àbí kéèyàn ó gbé ákìdù tí yẹn ti pé yàtí kéèyàn wá sí kí ni kéèyàn gbé ákìdù yẹn yàtí kéèyàn gba ákìdù yẹn jẹ́ láláì ṣe pé yóò mú jà lọ́wọ́ láláì ṣe pé yóò mú fàǹfà lọ́wọ́ so ó lẹ́rìí láti nu sunna anabi sallallahu alayhi wa sallam kọ́dà anabi sallallahu alayhi wa sallam anabi ṣe wá lójú kòkòrò rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ṣe wá ní ojú kòkòrò rẹ̀ gẹ́gẹ́ bó ti wà nínú hadith wà nínú musnad imam ahmad anabi sallallahu alayhi wa sallam ní man aqala musliman. ببيع من أقال مسلما بيعته أقال الله عشرته يوم القيامة النبي صلى الله عليه وسلم قال من أقال مسلما بيعته قال يعني كان طبا با طبا سرقه يعني طبا بي owó tí wọ́n ti jọ ṣe tẹ́lẹ̀ tó wá dá owó yẹn padà ẹ̀dí bá mi tó mójú kó mẹ́ẹ̀ tó wá dá owó yẹn padà fún ẹni tó ti rà á tẹ́lẹ̀ tó ti gba ọjà rẹ̀ tí wọ́n kó lé lára gan ẹ̀ nígbà tí mo ti tajà níbi mo ti fi máa pé mo ti tàánù ẹlòmíràn ti ẹ̀yà nígbà pé mo ti kọ́ rìsíìtì àgbà tí mo ti akọ ìdíbò níwà ṣe inú rìsíìtì báyìí àmì ò lè ṣe báwọn o tó ẹlòmíràn ó ti yà á rí pé à kọ́lá bó ṣe ń lọ tán èmi náà kó báwọn tèmi náà jẹ lówó kó láwọn ti báyìí ẹ̀sìn báwọn gbogbo ọ̀nà oríṣiríṣi làwọn ẹlòmíràn ti kíni láti ṣe kíni wo tiẹ̀ mọ́ wáyé tó anamisalawo alẹ́ ọ̀sán làwọn wá ní ẹni tó wá wá lé ní sùúrù rẹ̀ ẹni tó wá lé ní àmúmára rẹ̀ ẹni tó wá lé ní àbójúkò rẹ̀ tó lè lójú àánú rẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ fún mùsùlùmí pé ra síbẹ̀ náà lórí lóòótọ́ tó nípa àyòká ni tó olóòtú ní bùkátà sí ni tó olóòtú lè sanwó rẹ ní ìbúdà gbé wá owó rẹ ní máa lọ ọlọ́run bá ń ta ànábì ni ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ àkọọ́lọ̀ wọ́ọ̀wọ́ àtúrọ́tọ̀ owó yọ̀ọ́ bá ti yàmù tó bá ti jọ́ gbé dàlùkì yàmà àtúnṣe tiẹ̀ náà ẹ̀ láì fi rẹ̀ Allah subhanahu wa ta'ala ló ti kí ni yóò bá wọn náà mójúkú bẹ́ẹ̀ yóò mójúkú bẹ́ẹ̀ àti rẹ̀ fún kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ náà nínú sẹ́wọ̀n náà máa kan pé tó bá dijọ́ gbéra kìáma pé yóò bí wọn àbí òní bí wọn tó bá dijọ́ gbéra kìáma àkàlù Allahu àfọwọ́tàwò tó Allah subhanahu wa ta'ala ó ti kéde yóò mójú kó níbi àlùfẹ́ tiẹ̀ náà fún tó bá dijọ́ gbéra kìáma ẹ̀ ẹ́ pé tá a bá lọ wò ó nìsín àhàdìsì yìí tó ń tọ́ka sí àdìsì yìí ò tọ́ka sí fún wa pé túláàsì ni o kò tọ́ka sí fún wa pé túláàsì ni ni wọ́n gbọ́jà padà ní ìdíje tọ́ àkórà ìsúnmọ̀ra yìí ẹ̀rá kun ìníbùkátà sí máa wọ́n ti padà délé ní ìsinmi ojú pé wọ́n ti bá ń gbàpọ̀ láìsí kalẹ̀ à èmi ò lè gbà á mọ́ o wọ́n bá ti rà á lè ti gbé lọ́hùn agbára mi ò ká èmi náà ti ẹ̀ ti dúró fún yàn ẹ̀wà ìyẹn èyí ti túláàsì fún yàn pé nígbà tó ti wá dá padà wá àwọn túláàsì mi gbọdọ̀ gbà so àmọ́ ń bẹnu kíni ń bẹnu dáadáa ń bẹnu ìsàmójúkú òkun rẹ ni ń bẹnu ìbújọ ìfojú àánú wo ni ẹ̀rí pé náà ànábì sọ̀rọ̀ àwọn àlùfáà mi ti wá lójú kọ̀ rẹ̀ pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ bó ti le tó lára wọn ànábì ni ẹni tó bá le ṣe bẹ́ẹ̀ fún mùsùlùmí kan lọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí àkọọ́lọ́láhu àgọ́tàhu yọmọ ìkìyàmà kó náà mọ̀ létí pípa díjọ́ gbéjà ìkìyàmà yàní àwọn tó náà kú díẹ̀ káàtó sí Allah subhanahu wa ta'ala àti kíni yóò bá wọn náà mú ojú kó níbẹ̀ tó eléyìí òun náà ni wọ́n pè ní kíni al-iqalatu fil tó mas'ala tani nínú nínú mas'ala tóun náà wà lábẹ́ albẹ́yà títà rírà òun náà ní nǹkan tá à ń pè ní akdul murabaha akdul murabaha kí ni nǹkan tá à ń pè ní akdul murabaha òun náà ní bay'u sil'ati بثمنها المعلوم بين المتعاقدين بربح معلوم بربح معلوم بينهما هنا كي يوتا وجا كي يوتا pẹ̀lú price kan pẹ̀lú owó kan tó jẹ́ pé àtẹni tó tà àtẹni tó ra àwọn ti jọ mà pé kíní yìí ó iye rẹ̀ ní a ah, kíní yìí ten thousand náà lèmi náà rà èsì báyìí so àmọ́ o gbà tó ti wá rí báyìí ń tà fún ọ ní ten five owó ọkọ tèmi náà àtẹ̀lé tèmi náà ó jẹ eléyìí náà pè ní bẹ́ẹ̀ ol mùrọ̀ ọ̀bàhà tó pé méjì náà ní àlùbẹ́yìí. ìmá mùsáwàmá wà ìmá mùrọ̀bàhà nínú kó jẹ́ pé òwò tẹ́ẹ̀sẹ̀ tẹ́ẹ̀jọ náà ni ẹnkárùkù ẹjọ tí bẹ́ẹ̀ ẹjọ tí kìíní ẹjọ náà bẹ́ẹ̀ bá ti máa ná sí a èlò lè ta fúráìsì a ẹmu eighteen five wá eighteen five gbó ṣá fúráìsì ń tà ní fourteen thousand káàkiri a ó ti bá wọn lọ fourteen thousand ẹ̀sán eighteen thousand kí n ta fún yín a bá sixteen thousand. àyìn lè gba sixteen thousand o àwòdà kílẹ̀ ti kún sixteen thousand ọdẹ ti five hundred kún àyìn lè fi kún ọ̀dà tẹ̀bára tẹ̀bára ní sixteen two ní ìtàkùn yìí sẹ́wọ̀n pé eléyìí ní sìn wọ́n jọ ń wọ́ra wọn ni wọ́n jọ ń wọ́ra wọn lọ wọ́n jọ ń wọ́ra wọn bọ̀ ni eléyìí náà ń pè ní àlùmùsá àwàmà kájọ dúnàádúrà kájọ nájà kájọ negotiate lórí pé kìnnìyí ìtàfẹ́ta ìtàfẹ́ rà ni. tó bá wà Allah subhanahu wa ta'ala ó lè fẹ́ ní kéèyàn ó èló ni kíní à ẹ̀sán eighteen thousand àá eighteen thousand sàgbẹ́ lómi ń bẹ tó yẹ pé òun lówó lọ́wọ́ dáadáa òun náà kàn ṣe kó mọ́ wọn sàlàyé yẹnu padà pé à ọ̀dà ẹ̀jẹ̀ mú seventeen five à ẹ̀sán ẹ̀rọ á ní eighteen thousand tí mo sọ ọ̀nà à ẹ̀jẹ̀ mú seventeen five ẹ̀jẹ̀ bá ta òun ọ̀dà ọ̀dà ẹ̀ mú wá ẹ̀sìn báwọn èló ló ta seventeen five ẹlòmí ò sì dé tó jẹ pé òun ó dúró sí lọ́rùn ni wọ́n wá fa títí nígbà tí wàá fi padà ta bẹ́ẹ̀ fifteen thousand ní padà ta bẹ́ẹ̀ ni àbí fourteen thousand five hundred so eléyìí ni àwọn àǹfààní tí máa wà níbi àlùmùsáwámà ẹ ti bá a nìyí irú èrè tó jẹ́ ń belé tó pọ̀ nísìnyí eléyìí náà nìyí ó lè má sọ ọ́ sí bẹ́ẹ̀ o ẹ ti bá a nìyí ó lè jẹ́ pé èrè bíi two hundred pé náà ní padà jẹ́ ń belé yìí àmọ́ ó ti jẹ́ èrè tó lé ní three thousand níbi kan yóò wá kí ìbọnú ara wọn ẹ ti bá a nìyí so sẹ̀rí àgbàláyé wà ń bẹ́ẹ̀ ìpè ẹ̀jọ̀ nájà ẹ̀ nígbà tó pé ọjà wà ó fún ọjà wà ó fún fún kálukú kò sí pé wọ́n fi dúdú bu ẹnìkan lójú kò sí pé ẹnìkan sọ pé ìmọ̀ dáńjú ìdára ìdìmọ̀ ìdákẹ́ni gbogbo ẹ̀ náà ló kálukú mọ̀ sábàdé ṣọ́ọ̀bù eléyìí ṣọ́ọ̀bù ló tò lọ yìí èló ni ráìsì ní fifteen thousand ah gbogbo fourteen thousand gbogbo kó bẹ́ẹ̀ lọ́gbọ̀n mi ó tún débò mí èló ni seventeen thousand ní tiwa ah lẹ́yìn mọ̀ tó wọ́n ju ó dá ẹjẹ́ nǹkan fourteen thousand gbogbo fifteen thousand ní jálẹ̀ ṣé wọn pé òun náà ti máa bí nǹkan yẹn ṣe ń lọ tó bá wù yóò padà sẹ́yìn ẹ̀sìn báwọn ní ó sì lè rà á níbo mí náà kó rò pé àwọn ah, tó fẹ́ padà sí ẹ̀yìn má àlùmọ́yìmù ni pé mùsáwámà ó ṣẹlẹ̀ níbẹ̀ ìdúnadúrà so ìdákẹ́jì rẹ̀ náà ni bẹ́ẹ̀ olùmọ̀rọ̀ ọ̀bà ha tó jẹ́ pé ẹni tí ń tajà yìí yóò sọ iye tó ń ra ọjà gangan yóò sọ iye tó ra ọjà gangan fún ẹni tó fẹ́ rà já ní ọjà gangan àtúwò ọkọ̀ àti gbogbo ẹ̀ iye tèmi náà rà dé òun náà ni seventeen thousand so àmọ́ ẹ mú ní eighteen five ẹ wọ̀n kábàámọ̀ nìkan kí ẹjẹ kébìlẹ ó jèrè one five fúnbẹ pẹ̀lú gbogbo aláàtìmọsẹ eléyìí murabaha wọn jọ sọ láàrin ara wọn ẹdìbò àti òsì jẹ pé ẹnìkan ó parọ́ sẹnìkan àbí yóò parọ́ fún pé ẹwọ ní ẹwọ ẹwọ àwọn ọjà burúkú táwọn yẹn ń tà lónìí ẹdìbò àti àwọn tó jẹ pé alimunfiqu silhatahu bilhalifil kadhib alimunfiqu silhatahu bilhalifil kadhib pàtàkì sallallahu alaihi wasallam múrò yà wọn kan ànábì ni wọn ti ṣòfò ẹ̀dí bá wọn ànábì ròyìn ń sọ̀rọ̀ nípa wọn àwọn sàbí wa ni ah àwọn eléyìí mà dáná àwọn owó ni ànábì sallallahu alaihi wasallam bàtà ànábì wà á kà wọ́n ẹ̀dí bá wọn ànábì ka alimusdilu ìziratahu eh, ẹni tí ànábì ka inú àwọn tí ànábì ka ọ̀nà lẹ́nu tí máa wọ́ sókòtò rẹ̀ lẹ̀ ẹni tó kòtò rẹ̀ tí máa kọjá kókó tẹ̀ ẹ̀dí bá wọn inú àwọn tí ànábì ka nù tí àwọn tí wọ́n jẹ́ Allah subhanahu wa ta'ala òní tíjú òní tíjú rẹ̀ wọ́n tó bá jẹ́ òmìnira kìyàmà àwọn sábẹ́ wọn sọ pé ah, àwọn eléyìí máa dáná o xaabu wà xaabiru wọn máa sòfò àwọn yìí máa sáyé wa àwọn sábẹ́ wọn sọ bẹ́ẹ̀ pàtó wọn bèèrè lọ́wọ́ anábìpá àwọn wo nínú àwọn táwọn anábìká òun náà ní kíni àwọn tó jẹ́ pé àwọn ti máa wọ́ aṣọ wọn lẹ̀ ti máa kọjá kókó sẹ́ẹ̀ nínú àwọn táwọn anábìká wá òun náà ní àwọn wo òun náà ní anábì ní alimunfiqu bil'atahu bilhali bilkẹ́rì òun náà ní ẹni tí máa ń ọjà rẹ̀ pẹ̀lú ìwúrarọ̀ àwọn tí wọ́n máa ta ọjà wọn pẹ̀lú kíni pẹ̀lú ìbúra irọ́ tó ẹ pa kíni wọn náà yóò wà pẹ́sì kíni ẹ́ alimunfiku silatahu bilhali bil kẹlẹ ẹni tí máa ta ọjà rẹ̀ pẹ̀lú ìbúra rọ ẹ wò ní ti tó kọjá lónìí nù a èló ni ẹ tàn sẹ́wọ́n ẹ èmi kọ́ sẹ́wọ́n ní tàn sẹ́wọ́n wàláyé ní orí rà bẹ́ẹ̀ iye tó bá dé gan náà nù ẹtì bá mi yóò sì bú wàláyé wàláyé nínú òyìnbá bẹ́ẹ̀ wọ́n dà lóbi sọ pé wàláyé náà lẹ́sẹ̀ mi lọ́wọ́ ẹ bá ó sì ta ta ta ta ta ta ẹtì bá mi wàláyé bá àwọn òyìnbá bá wọn kọ́dà látòkò wàláyé gégé táwọn náà rà náà nù kọ́dà lóbi yóò búra pé wàláyé sẹ́ni àná làwọn náà fi ń tà sẹ́ni àná ni yóò fi búra sí tí wọ́n ti wá búra báwọn ènìyàn wọ́n wà á rò pé ah kí wọ́n di pé èèyàn jẹ kiri èèyàn jẹ èèyàn ní èèyàn ti jàmbá fún yàn ẹ̀ jẹ́ yàn rà ànábì sallallahu alaihi wasallam ní irú àwọn báwọn tó wá jẹ́ òbí dàlẹ́ kìámà Allah subhanahu wa ta'ala òní kọ́ wọn ma òní sún òní síjú rẹ̀ wọ́n tó wá di jẹ́ òbí de alikiyama naam. so alimurabaha owó tá à ń pè ní alimurabaha afa wa mú àpèjúwe rẹ̀ wá fún wa àtìsàlàyé ní jẹ́bẹ̀ fún wa afa wa ní àpèjúwe rẹ̀ ni pé yaqulu sahibu sil'a òun náà ni kó jẹ́ pé ẹni tó ní ọjà kó sọ pé ra'su mali fiha mi'atu riyal kápítà mi gangan náà pè ní ra'su mali òun náà ni kí ni kápítà tó jẹ́ owó tèmi gangan nínú ọjà yìí iye tèmi náà rà gangan òun náà ní mi àtò rìal mo rà á ní hundred rìal rìal owó tán náà ní Saudi láti má kojú wa tọ èmi náà rà á ní ten thousand naira gẹ́gẹ́ bí owó wa ní Nàìjíríà kéèyàn wá sọ pé àbí òkà ìyá ha bìlmí àti wàríbùhù aṣọ ti rìal àti wá ní ó ń ta fún ọ ẹ ti pẹ̀lú pé kí ni pé níye tí mo rà áhùn náà ní sáà fún ọ wọn náà wàá fún mi ní èrè ten rial ẹ̀wọ̀n kan báwọn ìtumọ̀ ẹ̀ náà ni pé ń sáà fún ọ ní one ten rial so one hundred rial lèmi náà rà á àbí ká sọ pé ten thousand naira lèmi náà rà á àmọ́ o jẹ́ ń tà fún ọ ní eleven thousand kémi náà ó jèrè bẹ́ẹ̀ ẹ̀ káká kájèrè kásò kájèrè náà làá máa ṣe kí ni òun náà ló ń kálukú máa sọ̀rọ̀ jẹ́ kémi náà ó jèrè bẹ́ẹ̀ mọ́jẹ́ ní báwùjọ lásán so ìlàtara èrè yẹn ó lè wá sọ pé àá iṣẹ́ sọ yìí ọ̀dà ọ̀dà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ fi eight hundred naira kún ẹ̀jẹ̀ báwọn ní sìn bọ̀tí irú eléyìí irú òwò báwọn náà ń pè ní àlùmọ̀rọ̀ bàá tó jẹ́ pé ẹni tí ń tajà gángan yóò sọ àdèdè bí ọjà yẹn ṣe rí yóò sọ fún yẹn ṣékò wá ní pàlìbẹ́yìí ala hadhihi surati sahih kátajà lójú ọ̀nà báyìí irú òwò báyìí òwò tó lálàáfíà ni إذا, إذا علم البائع والمشتري مقدار الثمن ومقدار الربح tí ẹni tó fẹ́ tà àti ẹni tó fẹ́ rà táwọn méjì bá jọ mọ dédé iye tí kìíní ń tó á èdè ìtàn tà náà ní lóòótọ́ ẹ́ á iye tí mo rà alátọ̀jà ní tó ó sọ fún eléyìí náà mà iye tí mo sì fẹ́ jẹ lérè ní tó àtàwọn méjì bá ti jọ mọ tètè tí wọ́n fi gbà pamọ́ fúnra wọn bẹ́ẹ̀ tó irú eléyìí ó tọ́ nínú ṣẹ̀ríà Islam kí ló fà tó fi tọ́ Allah subhanahu wa ta'ala fún àwọn sọ́tù bákọ́rá ayà tó wọlé láti 75 wọ́n wà ahalla Allahu al-bay'a wa harrama ar-riba wọ́n ni Allah subhanahu wa ta'ala ó ṣe ó ṣe òwò ṣíṣe ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa wa harrama ar-riba ó sì ṣe rìbá owó owó èlé interest Allah subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ fún wa pé ká má gba interest ká sì má fún yàn lọ́nà kọ́nà wàkọ́lá jẹ́lẹ̀ tí a nùhó Allah subhanahu wa ta'ala tún sọ fún wa láàyè mí ó ní wàlá ta'kulu amwalakum bainakum bil batil illa an takuna tijaratan an taradin minkum ó ní ẹ má jẹ owó ara yín lọ́nà àbòsí ẹ má gba owó ara yín kówó ẹnìkan má dọ̀wọ́ ẹnìkan lọ́nà tí ò dáa lọ́nà bàjẹ́ illa an takuna tijaratan an minkum àyàfi tó bá jẹ́ pé lọ́nà òwò lọ́nà wo títí pé ọ̀nà wo ló gba lówó ìgbà dọ́wọ́ ẹ mo ta nǹkan báyìí fún ni ọ̀nà wo ló gba dọ́wọ́ ẹ mo ra nǹkan báyìí lọ́wọ́ rẹ ni so ọ̀nà kan tá a ti lè ṣe kí ni tá a ti lè jẹ owó ara wa nù lọ́nà ẹ̀tọ́ ọjà tí mo ra ten thousand nísìnyí mo ti ra twelve thousand tọ́ sàgbé owó two thousand tó léwu nísìnyí kì í ṣe haram kì í ọ̀nà àbòsí ọ̀nà kí ọ̀nà owó ṣíṣe so eléyìí ó lẹ́tọ̀ọ́ rídọ̀ lèmọ̀tà àfìdẹ́ yìí wọ́n ní tábà lọ wo àlùmọ̀rọ̀ bá hà nìkú á rí pé owó kan ni tó jẹ́ pé a rí ìyọnu àwọn méjèèjì bẹ́ẹ̀ ìyọnu ẹni tó tà àti ìyọnu ẹni tó rà á rí bẹ́ẹ̀ wàlhájà tó máa sàtún ní ilẹ̀ àjàwáàzì á rí pa àti ní bùkátà púpọ̀ sí kí nǹkan yẹn ó jẹ́ nínú Islam tí ò bá jẹ́ nínú Islam yóò wà nù nítorí pé apá kan bẹnu àwọn èèyàn àwọn míì bẹ tó jẹ́ pé láàyè ń tinú ṣìrọ́ àfìdá wọn ò ara ẹlòmíì ò ara tó kàn lọ jà ní rajà kò má àmọ́rú àlùmọ́rọ́ ẹni tí yóò fún ti sọ́tọ́ fún pé ibà yìí ni wá lọ́sọjà àmọ́ ibà lè ṣe nínú ẹ̀rí pẹ́lú mi máa ti torí ẹ̀ múyàn lọ́wọ́ nígbà ah, èmi ọmọ jàrá dákùn sí mi lọ dákùn sí mi lọ jájọ lè rà lórí pé ẹlòmíín bẹ tí olówó bá sọ fún pé ten thousand yóò fi ẹ ẹ tó pé ten thousand kí wọ́n á ní two thousand èmi ó rà kò sí jà ń bẹ̀ nǹkan pè ní mùsàwá mà náà nìyẹn ẹtì bá mi yóò haúsẹ̀ ìjà lórí ẹ̀ àwọn Yorùbá náà máa bínú ẹ wá ní ten thousand ah, di ẹ̀ ń san five thousand yóò ní ẹtì ẹ ẹ bá bẹ̀ kan wá gbé ni <laughs> ẹ bá bẹ̀ kan gbé ni ẹ má wulẹ̀ rà ẹtì bá mi nìyẹn so àwọn tó kà sọ fún yín pé àlùbáríkà á kò gbà gbà náà àjẹ́ ní títí báyìí kò gbà kò sí báyìí káwùsá bá sọ fún pé sáà sọ iye kan káwùsá máa ti fihàn gbà mí yóò ní sọ iye tó lè rà sọ iye tí wò rà tó bá ní àrárá òun tó sọ ẹni àti òun ní kò sọ ẹ sí báyìí àwùjọ wa sọ fún ọ pé kọ́lá ò bá dàkọ̀ ten one thousand naira ìbẹ́ni fún sọ pé kò gbà náà ni ẹ sì báyìí àmọ́ àwọn onígbà báwọn ní kí wọ́n á ní ẹ̀sìn mú ní thirty thousand So yóò fẹ́ẹ́ lọ gbá ẹni ní ojú gan ẹ̀sìn báwọn ní tó pé lọ́dọ̀ yorùbá báwọn ní ti báyìí àkídà mélòó tún wọ báwọn àkídà pé òkúta ẹ̀sìn báwọn ní ó fẹ́ fi òkúta ló kó bọ́jà mi nísìnyí ó lọ gbé ẹnu kẹ́nu ló lọ fi pè é òun àti kó bó ṣe fẹ́ ẹnu burúkú pè é òun bẹ́ẹ̀ náà làwọn yóò máa wá ná bẹ́ẹ̀ làwọn yóò máa wá ná ní ìnákúnà lọ́wọ́ so bẹ́ẹ̀ náà làwọn yóò máa wá ná ní ìnákúnà lọ́wọ́ so irú ẹlòmíì àjọ kàtẹ́lòmíì nínú o àdéhọ́kàtẹ́lómi ní nípa arú nǹkan báhùn tí ó fi bínú tí ó fi yarí pé a irú ọjà olówó ná lọ́wọ́ mi báyìí ẹ̀sìn báhùn nìsín bẹ́ẹ̀ ni nínú ṣẹ̀ríà islam ṣẹ̀ríà islam fi àyè kalẹ̀ fún alimusawama kájọ dúnadúrà ẹ̀sìn báhùn nìsín tó bá pé ó bá pé èèyàn ẹ̀sìn báhùn nìsín kéèyàn ó rà á tí ó bá sì pé èèyàn kó kálukú owó ṣe kíni kó sún síwájú kó lọ wá ọjà rà níbòmíì nínú islam nǹkan tí ó rinlẹ̀ ni látara bẹ́ẹ̀ a máa ní bùkátà sí torí pé ẹlòmíì wà tí òun ọjà ara wàyà àtẹ́mìdò aláàgẹ́rì ìfìṣìrá irú ẹni báwọn nísìnyí yóò gbára lé ẹlòmíì láti kíni láti ra ọjà tó fẹ́ rà wàyà ziduhu ribhan muhaddadan ma'luman baynahuma irú ẹni báwọn nísìnyí òun náà ti wàá sí kíni òun náà ó jèrè tó jẹ́ pé kíni èrè wọn ò níye wa ni kò ní jẹ́ pé èrè táwọn méjì ó jọ mọ̀ sí ni kò ní jẹ́ èrè àjẹjù kò ní jẹ́ èrè kan sí ẹnìkan wà rò pé ah ìǹsìrìkì ní ìta dáadáa àbí ìǹsìrìkì ní ìyára dáadáa so eleyi òun ni wọn kwe ni al nínú sharia islam so iwu al-murabaha yìí inú ọ̀nà tí ma tún gbà wá ni pé gẹ́gẹ́ bí báńkì lápèjúwe báńkì tí báńkì rìbá àbí gẹ́gẹ́ bí cooperative non-interest cooperative kéèyàn wá ní bùkátà sí kìnnì kan téèyàn ò sì lówó lọ́wọ́ èèyàn ti wá lọ lè nǹkan yẹn ó lọ a mo fẹ́ ra handset handset yìí fifty thousand náà ta ìyìn èyàn wá lọ lè bá cooperative pé asset mo fẹ́ ra yìí fifty thousand ni ipe mo fẹ́ kẹ́ ẹ rà á kẹ́ ẹ bá ra ìlú lẹ́gbẹ̀ẹ́ fún mi ẹ wá nìkan ìlú lẹ́ẹ̀ta fún mi tí wàá fi sanwó ẹ̀ ìlú lẹ́ẹ̀ta fún mi tí wàá fi sanwó rẹ̀ ní déédéé iye gàbá yìí ẹ wá nìkan ah fifty thousand tó àwọn náà ti rà á ní fifty thousand owó ọkọ̀ tá a wọ̀ lọ tá a ti lọ lè rà two hundred naira ó jẹ́ fifty thousand two hundred naira so ẹ̀mí oṣù mélòó ló fi sanwó a ń fi oṣù mẹ́fà sanwó rẹ̀ tó àwa náà ó tà fún ọ ní sixty thousand naira six thousand yóò wá pọ̀ ẹ̀jẹ̀ ń san fifty six thousand ẹ̀jẹ̀ ń san ibà yìí so nǹkan bá jọ sọ ọ́ sí láàrin ara wọn so eléyìí bẹ́ẹ̀ ó múrọ̀ ọ̀bà ó ti mọ dédé iye tí wọ́n rà wọ́n jọ mọ́ ó sì mọ dédé iye tí wọ́n tà fóun so eléyìí náà nínú ìdájọ́ ṣẹ̀ríà Islam kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀ so eléyìí ní máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn islamic cooperative yẹn dáadáa bẹ́ẹ̀ olùmọ̀rọ̀bàhá òní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa ẹ̀ mo fẹ́ mo fẹ́ kọ́lé ẹlòmíì ní ti jóbi kọ́lé jóbi parí rẹ̀ tán so cooperative náà ni ó fi gba owó ẹ̀ ẹ̀ mo ní di mo ní di sìmẹ́ǹtì fifty bags tọ̀ wọ́n sì ń ta sìmẹ́ǹtì báàgì ọ̀kan ní two thousand six hundred naira so ẹ̀ ẹ̀ rà á kẹta fún mi àwọn wàhálà tẹ́gbàtà wàhálà tọ̀ two thousand six hundred lára á ta báàgì kọ̀ọ̀kan mọ́ ní two thousand eight hundred ẹ̀sìn báwọn nìkan ó wàá máa sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ fún bí oṣù mẹ́fà tó eléyìí bẹ́ẹ̀ ó mọ̀rọ̀ bàhà òun náà ni wọ́n ń pè orí àǹfààní tó tún wà ń bẹ eléyìí náà nìsín òun náà ni kékeré ń kálukú yóò lè ní àǹfààní sí nǹkan tó ní bùkátà sí lásìkò so á ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ níbi ìtó tẹ̀lé ní masala tí ó tẹ̀lé torí kó tó so mọ́ra wọn alimasalatu sáàtìá àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ alimasalatu àtàtìá ẹlẹ́ẹ̀kẹsàn alimasalatu àtàtìá àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ni alibẹ́yìí bitẹ̀kùtìt òun náà ni ìta ń pè ní alibẹ́yìí bitẹ̀kùtìt kí ni túmọ̀ alibẹ́yìí bitẹ̀kùtìt huwa bẹ́yìí sil'ati ila ajali muhaddad òun náà ni kéèyàn ó ta nǹkan fún yàn fún àsìkò kan tó nígbà àsìkò kan tí àjọ mà yuqassatu fihi samanu aqsatan muta'addida tó jẹ́ pé owó sísan rẹ̀ yìí yóò pín sí àwọn àsìkò yẹn á ọdún kan níbi sanwó rẹ̀ owó tí ó wà san lọ́dún kan yìí ti báyìí yóò wá pín sí oṣooṣù àbí yóò pín sí ọ̀sọ̀ọ̀sẹ̀ àbí yóò pín sí àbí yóò pín sí oṣù mẹ́ta mẹ́ta bí wọ́n bá ti jọ fẹnu kò sí ẹnu tá a fẹ́ nídìí bẹ̀ náà ni pé yóò pín sí àwọn iye àwọn ìgbà kan tí wọ́n jọ fẹ́nu kò lé lórí kullu qistin lahu ajalun ma'lum ìpín kọ̀ọ̀kan tó bá pín owó yìí sí ó ní dèbí àyàsìkò tí ó san ẹ̀sán lẹ́ẹ̀mẹ́fà so alákọ̀ọ́kọ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ tẹ́ bá san ẹ̀sán ten thousand ẹlẹ́ẹ̀kejì ẹ̀sán twenty ẹlẹ́ẹ̀kẹta ẹ̀sán twenty wọ́n bá ti pín tó jẹ́ pé àsìkò kọ̀ọ̀kan oṣù kọ̀ọ̀kan tó bá dá fúnra wọn iye kọ̀ọ̀kan báyìí ni wọ́n san ìyẹ̀dìfá ìhòòlù mọ̀ṣítẹ́rì tó jẹ́ pé ń tó rà á òun náà ló ti kíni yóò máa sanwó yẹn láwọn àsìkò tá a sọ yìí òun náà náà ń pè ní kíni òun náà náà ń pè ní al-bay'u bit-taqsim. àpèjúwe rẹ̀ an qimatuha naqdan arba'una alfa riyal iye tí mọ́tò iye tí ọkọ̀ yẹn worth value ọkọ̀ yẹn ń ṣe déédéé forty thousand riyal forty thousand riyal ní dáwọ́lẹ̀ àyẹ̀wò láti máa ń pè bá a ti máa wí náà kọ́ ni tó tó bá fẹ́ dáwọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà tó mọ́tò yìí ọkọ̀ yìí worth forty thousand riyal wa mu'ajjalatan situna alfa riyal àmọ́ tó bá yẹ pé yóò sanwó díẹ̀ díẹ̀ ni tí ò ní san ní ti yóò padà san tó bá yá yóò máa san díẹ̀ díẹ̀ ni àbí yóò san lẹ́ẹ̀kan náà lẹ́yìn ọdún kan ni tó tí ní san ní nísìnyìí pé iye táàtà òun náà ní ti túnà alfa riyal òun náà ní fifty thousand riyal ẹ wò nísìnyìí forty thousand riyal tó bá lówó rẹ kó lẹ́ẹ̀ kó máa gbọ́kọ̀ lọ tó bá mọ̀ kó máa san díẹ̀ díẹ̀ fúngbà díẹ̀ sixty thousand riyal ló san ó wà máa san nígbà báyìí nígbà báyìí òun náà ni wọ́n ń pè ní kíni al-bay'u

yóò máa wá sanwó rẹ̀ twenty twenty naira <laughs> mọ́ọ̀tì tó ti mú sára tó ti mú sára lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ló dàbí fa subhanallah tó ti dàbí lẹ́ẹ̀kan náà yóò máa wá sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ mọ́ọ̀tì tó ti lọ tó ń tẹ̀ ti gbàgbé pé wọ́n mú un so yóò máa sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ ẹ wò nísìnyí tá a bá tiẹ̀ sọ pé à ń ṣe màdàmàdà mọ́tò à ń ṣe màdàmàdà máṣíìnì à ń ṣe màdàmàdà ọ̀kadà màdàmàdà mọ́ọ̀tì ẹ ti bá wọn nísìnyí ẹ rí i pé kí ni ó sí ní ẹ ti bá wọn nísìnyí ó sí ní so ẹlòmíì náà sì ń bẹ ọgbà àgbọ́jù náà ni ọgbà àgbọ́jù náà ni ó dààmú ẹ̀ báwọn ṣe pé ẹ à one fifty three two hundred náà ó ta fún mi òun náà kò ní yóò rẹ̀ gbà lásìkò yóò kú gbà ní ọ̀sẹ̀ méjì lọ́sẹ̀ kan níbi tán sẹ́mọ̀ òun náà gbọ́ngbọ́n lọ báwọn náà ni kò sì mọ̀ gbọ́ngbọ́n tí yóò ti ẹ̀sìn kankan náà ni lólówó èló two hundred tí nǹkan wa máa dá díẹ̀ díẹ̀ so eléyìí owó òbí tẹ̀sí òun náà ń pè ní kíni màdámàdá owó màdámàdá àlùbẹ́yìí ó bì tẹ̀sí so irú eléyìí kọ̀yẹ̀ tẹ́fìkù máa alìmọ̀ṣẹ́rí ala ayùsàdídà alìmọ́blag eh, ala sùnẹ́yì àṣàrọ̀ kìsọ̀ látara di eléyìí wọ́n wàá jọ wá fẹnu kò pé owó yìí o àmọ́ sixty thousand riyal tó ní kí n ra ọkọ̀ yìí o á kùn sí ọ̀nà méjìlá sixty thousand yẹn á wàá kùn sí ọ̀nà méjìlá sábà kùn sixty thousand sọ́nà méjìlá èlò lóde kùn wa yóò kùn wa ní five thousand so a jẹ́ pé five five thousand riyal òun ló máa san owó yẹn díẹ̀díẹ̀ lẹ́ẹ̀mejìlá yadfa'u fi nihayati kulli shahrin khamsata alafi riyal afáàná tẹ̀sí kọ́ síbẹ̀ ó ní níparí oṣù kọ̀ọ̀kan yóò máa wá san five thousand riyal ìparí oṣù kọ̀ọ̀kan yóò máa san èlò yóò máa san five thousand riyal wọn pin síbẹ̀ so eléyìí àpèjúwe rẹ̀ ni hukmuhu kí wàá ní ìdájọ́ rẹ̀ nínú sharia islam aljawaz ìdájọ́ eléyìí yàní ó lẹ́tọ̀ọ́ nínú sharia islam àni aisha radiyallahu anha nínú hadithu ìyá wa aisha radiyallahu anha tó wà nínú al-bukhari wa muslim qalat ó sọ báyìí pé ishtara rasulullah sallallahu alayhi wa sallam yahudiyin ta'aman binasi'a ayé bẹ̀rẹ̀ àjàl ó ní ànábì sallallahu alayhi wa sallam mọ́ra oúnjẹ oúnjẹ tí oúnjẹ jíjẹ tí ẹ máa jẹ ànábì rà yahudi kan yahudi jù ní o kìí ṣe mùsùlùmí o ẹni tí èsì mùsùlùmí ànábì wá sí kínní ànábì wá ra oúnjẹ lọ́wọ́ rẹ̀ ànábì wá ra dìgbà kan wàrọ̀hánahu dir'an lahu min hadid ànábì sallallahu alayhi wa sallam wá fi nǹkan kan dúó hmm? nǹkan tó yẹ máa fi dúó tó mọ́tíkèjì àbíkí náà máa ń pè ànábì sallallahu alayhi wa sallam ó fi ẹ̀wù rin ẹ̀sìn wa ní sànàbí máa fi ń jagun ànábì sallallahu alayhi wa sallam wá fi dúó fún un ipe gbà sọ́dọ̀ ìgbàkigbà tí ń bá sanwó so ìwà sẹ́kìnì ìwà gba ẹ̀wù orin yẹn padà so eléyìí òun náà ni ẹ̀rí tí àfa mú wa pé ká rajà ká má san owó lásìkò yẹn ká padà máa san tó bá yá ẹ̀sìn báwọn ní sèké eléyìí ó lẹ̀ ìpìlẹ̀ rẹ̀ náà nù ìpìlẹ̀ àlùbẹ́ òbí tẹ̀sí òun náà ni kéèyàn rajà dìgbà tí ìgbà míì kéèyàn padà máa san owó rẹ̀ so àwọn onímọ̀ wa ṣàlàyé fún wa pé irú òwò yìí nìsín ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam lóòótọ́ àmọ́ téèyàn bá tún wá ṣàánú fúnra yàn yóò máa jẹ́ pé kí ni yóò máa rí àlékún dáadáa gba àlékún dáadáa gba Allah subhanahu wa ta'ala a kìíní yìí o ten thousand náà ń tà a ìdí wa lówó nìsín kódà mú tó bá di parí oṣù kó mú wá tó o tiẹ̀ tún sọ̀rọ̀ nípa pé tó bá di parí oṣù yìí báyìí nígbà o ẹ ti bá a nìsín tó bá mọ̀ pé parí oṣù ló san owó eleven thousand ló san o àwọn kan ní sọ máa mú lọ ten thousand náà tó bó ṣe ṣe tó yóò máa jẹ́ àlékún pé ó ṣe dáadáa sí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé pé òun náà sì gbà ládàá lórí ẹ̀. àfàwọn ni wọ̀lbẹ́ ìwùbí hábìhì tọ̀ yìí kọ́ sí fi hìfà ìdá wọ́n ní irú òwò báyìí ká ṣe òwò ní ọ̀nà tá a sọ yìí wọ́n ní ó ní àǹfààní àǹfààní wà ń bẹ́ẹ̀ lèkúlè mí nàlùbá ìyí wọ̀lùmọ̀ṣẹ̀rì àtẹni tó ta àtẹni tó rà àwọn méjèèjì náà ṣe kí ni àwọn méjì náà wọ́n ní àǹfààní tí wọ́n jẹ látara rẹ̀ fàyí nàlùbá ìyá nítorí pé dáadájú ẹni tó tà á yẹ̀zídù màbí àtìhí so irú ẹni tó tà á onísìn yàrá ẹni tó tà á onísìn ó ti segin ni ó ti lékún yóò rí àlékún bí nǹkan tó tà yẹn ẹ ti bá onísìn so nǹkan tó fi ṣe ń tajà onísìn ọjà rẹ̀ ó máa lékún ní títà pẹ̀lú kékeré wọ̀yọ̀ àdìdú min àtàlíbìhí fi tẹ̀síwìkì bìtọ̀ àtìhí irú ẹni onísìn yóò ní àwọn ojúpànà oríṣiríṣi láti tajà kìí ṣe pé gbogbo èèyàn ni ó máa ra ọjà tí ó máa dáwó lẹ̀ tẹ́bá wo orú ẹni báwọn níta àwọn tí bá máa ń tarú ọjà báwọn níta ẹ rí i pé àwọn gan máa tún fẹ́ẹ́ tà ju ẹlòmíì lọ àwọn tí ó ta àwọn tí ó ra káàsì ń bẹ àwọn tí ó ra máa sanwó díẹ̀ díẹ̀ ń bẹ irú ẹni báwọn níta ó ní ojú pọ̀nà oríṣiríṣi láti tajà tiẹ̀ ta oníkàṣẹ fẹ́ ra dìgbà báyìí ni sọ iye tiẹ̀ iye ọjà rẹ̀ ní so irú ẹni báwọn àǹfààní rẹ̀ wà fún láti ta ọjà rẹ̀ ní àwọn ojú pọ̀nà oríṣiríṣi fọyẹ̀bí onakudan wọ̀tẹ̀sítọ́n tó ìgbà ata ní lẹ́ẹ̀kan náà gbàmí àtìta ní màdàmàdà wọ̀yẹ̀sẹ̀fídú fi hali taqsid ní ziyadati saman muqabil al-ajal irú ẹni báyìí yóò tún sáfà ní pé owó yóò tún lékún sí owó ọjà tí ó tà yóò lékún sí pẹ̀lú pé kíni àsìkò tí wọ́n tó san fúnfún òun náà àsìkò yẹn ló ti kíni yóò lékún irú ọjà wọn tó bá wà ń sọ́ọ̀bù rẹ̀ nísìnyí ó lè wà ń sọ́ọ̀bù rẹ̀ kó má di tàbí tí ó fi di àsìkò tó ń sọ òun gan náà tó yẹ pé iye tí ó ti padà wá tà òun náà ni iye tí ń ta gangan ẹni tó gbọ́wọ̀ kalẹ̀ forty thousand àpèjúwe ọkọ̀ forty thousand nísìnyí ọkọ̀ forty thousand riyal ó wá gbé kalẹ̀ kò tá ó rọrùn kó má rí ọkọ̀ ohun tà lẹ́yìn oṣù mẹ́fà yóò sì wá bẹ́ẹ̀ tí ó padà wá rí ta gan wọ́n lè má rí ta mọ́ ní forty thousand gangan báyọ̀ ọkọ̀ òun nísìnyí ọkọ̀ míì tó ti ń jáde bá báyà nǹkan míì tó ti ń ba ibi tó wà àmọ́ títà tó ti tà á dẹ́ni òun ti gbé e lọ tóun ti lọ lè lóun ó ti yọ kúrò lọ́rùn rẹ̀ àǹfààní twenty thousand riyal lóṣù ti wà fún báwọn nígbà tí ẹnì yóò bá sanwó so irú àǹfààní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹni yẹn kàmá anel mùsẹ́rì yahsulu ala sil'a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irú àǹfààní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹni tó fẹ́ rà ni pé yóò rí in tó fẹ́ rà yẹn yóò rí nǹkan yẹn nǹkan yẹn yóò tẹ̀ lọ́wọ́ wàyí ńlá mùsẹ́kùn ní ìdáhùn fi mọ́tò wà fáwọn tí yóò bá lówó tí yóò san lásìkò yẹn nǹkan tó ní bùkátà sí yẹn yóò tẹ̀ lọ́wọ́ lásìkò yẹn kọ́dà bí ò lówó tí ó fi sanwó rẹ̀ lásìkò yẹn wàyí sájàdù sámanu ha fi mà bá àkútààtọ̀ àwọn yòókà jìrù sámánà ha fi mà bá so yóò wá san owó nǹkan yẹn létà ní padà máa wá san yóò máa padà san lọ́jọ́ iwájú àkútààtọ̀ yóò máa wá san díẹ̀díẹ̀. nígbẹ̀yìn àwọn májẹ̀mú kan bẹ fún àlùbẹ́yì owó bìtẹ̀kì tábà ló lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam ó láwọn májẹ̀mú kan tó jẹ́ pé túláàsì lágbọ́dọ̀ láwọn májẹ̀mú yìí àwọn ṣòro tó yìí síwájú kí òwò yẹn kó tó lálàáfíà nínú ṣẹ̀ríà islam yushtaratu li sihhati bay' at-taqdid idafatan ila shurut al-bay' al-mutaqaddima ma yali so láfikún àwọn májẹ̀mú tá a níbi májẹ̀mú òwò ṣíṣe a general conditions tó wà lórí òwò ṣíṣe tẹ́lẹ̀ láfikún al-bay'u bit-taqdid kátàjà kátàjà kátàwó díẹ̀díẹ̀ alákọ̀ọ́kọ́ an takuna as-sil'atu bi hawzati al-ba'i' wa tahta tasarrufihi 'inda al-'aqd òun náà ni kó jẹ́ pé níta fẹ́ tà yìí kó wà lárọ́wọ́tó kó wà ní kápá ẹni tó fẹ́ tà á ẹtì báyìí níbi kó sì wà ní ọ́ndà pé ó lè ṣe kí ó lè pàṣẹ lórí ẹ̀ kó ní tasarrufu lórí ẹ̀ yá òun náà ni ó yẹ máa gbé lọ ẹtì báyìí níbi kì í ṣe pé wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ tán wọ́n á ní ẹ jẹ́ kí dáadé ẹdí bá rẹ sí ẹlẹ́kùn ẹni tá a jọ ní ẹdí kì í bò ń gbọ́ ẹ ní ti gbé lọ́nà wọ́n sì sọ lérí owó kò gbọ́dọ̀ jẹ́ báwọn kó ní tasarruf yàrá tasarruf fanta ta kó lè ṣe kó lè pàṣẹ lórí ẹ̀ ní nǹkan tí o ṣe kéde ní nǹkan tí kò ní ní iyèméjì inú fala yajuzu lahuma al-ittifaq ala tó tí o bá ti rí báwọn tó kò tí ì lẹ́tọ̀ fáwọn méjì kan fẹnu kò lórí kíni lórí ààyè tí wọ́n ta wa tahdidu mawa'idi sadad wọn ò sì sọ pé kí ni kò sì lẹ́tọ̀ọ́ fún wa kán ti wá fẹnu kò lórí àsìkò tí ó máa san owó yẹ díẹ̀ fún mọ̀ bá àríkà ìtẹ̀rí àlùbá ihu wọ̀lùtẹ̀lé muhammed mùsùlùmí ẹ̀jẹ̀ bá mi bì so lẹ́yìn ìgbà wọn tán ti jọ fẹnu kò sí pé ìbá ìlàsàn ìbá ìlàsàn ìbá ìlàsàn ó sì wá lọjà ó sì lọ so àwọn náà làpá ń gbìyànjú láti sọ fún wa pé nǹkan ayẹ́gbọ́dọ̀ sí kíni ó ẹ̀sìn bá mi sìn òun náà ní irú ìta sọ síbi mọ̀rọ́bà yẹn wípé àkéyò rajà ẹ̀sìn bá mi sìn pé yé báyìí lè yàn rà yé báyìí ní ta bá mi sìn tẹ̀ ń pé yàtọ̀ wà láàrin méjèèjì ẹ̀ abẹ́ ìpé yàtọ̀ wà láàrin méjèèjì so àlùmọ̀rọ́bà hàn tiẹ̀ wọ́n sọ fúnra pé yé báyìí mú ra báyìí mú so àmọ́ àlùbẹ́yì ní ten thousand ní ra ní ra ní ìsanwó rẹ̀ díẹ̀díẹ̀ ọ̀dà tẹ́tà ọ̀dọ̀ lóra ìgbà wo ló fi sanwó rẹ̀ wọ́n ti jọ mú déètì wọ́n ti jọ sọ gbẹ́ ṣe gbẹ́ nígbà tí wọ́n sọ tán ó sẹ̀ wá lọ ọjà ó sẹ̀ wá lọ lè ra nǹkan wá ó sẹ̀ wá gbé wá ẹ ti bá mi tì nítorí pé àwọn nǹkan míì bẹ tó lè ṣẹlẹ̀ látara irú nǹkan báyẹn báyẹn lẹ́gbàá tó ti fẹ́nu kò tán ní ìsìn kó irú ẹ̀ mọ́ irú nǹkan tó ti jọ sọ lé lórí kò rí irú ẹ̀ mọ́ ní ọjà so nǹkan yẹn gbọ́dọ̀ ti ó gbọ́dọ̀ ti wà ńlẹ̀ kó sì rí nǹkan yẹn قولي ثم بعد ذلك يشتريها البائع ويسلمها للمشتري فإن هذا حرام سواني إليه هذا حرام ìwọ̀ni irú nǹkan báyẹn torí pé ànábì sallallahu alaihi wa sallam ànábì sọ fún wa pé la tabi' ma laysa indak ànábì sọ fún kanú àwọn sàhábà pé la tabi' ma laysa indak má ta òkúrú gbádá fún yàn má ta ní tí ò sí lọ́dọ̀ rẹ ní tí ò sí nítorí bá ti fẹ́ tà fún yẹn tẹ́jọ sáyà gírẹ́sì lé lórí ó jẹ́ pé n tó wà lọ́dọ̀ rẹ tẹ́jọ rí òun náà ni eléyìí ni mo jẹ́ mọ́ alákọ̀ọ́kọ́ kí nǹkan yẹn ti wà lárọ̀ọ́wọ́tó ó sì wà ní ìkápá ẹni tó fẹ́ tà. ẹlẹ́ẹ̀kejì la yajuzu ilzamu al-mushtari inda al-aqd aw fima ba'd ká tún wá sọ ọ́ di túláàsì bẹ́ẹ̀ tó rajà lẹ́yìn gbàtà ti fẹnu kò tán iye báyìí níta fún ọ àsùbá yìí ló fi sanwó nígbà tí nǹkan ti wá dọ́dọ̀ rẹ̀ tán ká tó wá sẹ̀ sọ fún pé tọ owó tá a sọ ń jọ òun ẹ tún fi ten thousand eh, five thousand kan kún o ẹ ti báyọ̀ nísìn bóyá ó kàn gbé májẹ̀mú ó kàn gbé ọ̀rọ̀ yẹn wá fúnra rẹ̀ láì nídìí ni àbí kó jẹ́ pé ìdí tó mú gbé ọ̀rọ̀ yẹn wá ni pé ẹnì yẹn wá bá a pé ah owó yìí tí mo ní màá san ní iye báyìí o tó sùn yìí nílé rí mú wa o nígbà tí ẹ ti fẹnu kò nígbà tí ó san òun àìní lè rí mú ààrẹ òun kò lẹ́tọ̀ọ́ fún ẹni tó ta yàgùnkó náà nígbà tó ti ní lè rí mú àwọn tó ti tún lé lóṣù méjìlá òun so ó tún fi ìbá ìfún un so ó ti di rìbá ẹ ti bá wọn nísìn ó ti di rìbá torípé ẹ ti fẹnu kò lórí iye owó yẹn gangan nípìnlẹ̀ so báyà kankan ló ṣẹlẹ̀ sí tí ò fi lè rí owó yẹn mú àti ìkankan bá ṣẹlẹ̀ sí náà tó bá fẹ́ kó bá fẹ́ san ni so èyí kò fẹ́ sanwó mi pẹ̀lú nǹkan tí àjọ fẹnu kò sí òun náà ló fà bẹ́ẹ̀ pé sẹ̀ríà islam ó ní ká máa lẹ́lẹ́rìí nígbà tí a bá fẹ́ jọ ṣòwò nígbà tí a fi ṣòwò eléyìí náà ní sẹ́ ẹlẹ́rìí gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹni tó jẹ́ èyí sí yóò wà ń bẹ̀ ẹni tí ó dúró fún ó wà ń bẹ̀ ní pé tọ̀ ẹ mo dúró fún yóò máa sanwó yìí lásìkò yìí tọ́wọ́ wá dásìkò tí ò fẹ́ máa sanwó yìí má ìgbésẹ̀ tó ni pé téèyàn ó títí kí nǹkan tó bọ́ lọ́rùn rẹ àgbà tí ẹni yẹn bá ṣe kíni tẹ́ni yẹn bá pé ìwọ rẹ ìwọ tí ń bẹ lọ́rùn rẹ so irú eléyìí nìsín kò lẹ́tọ̀ọ́ kéèyàn wá fi kún látara pé kíni ó pẹ́ síwájú kó tó sanwó yẹn lè anna dhalika riba muharram torí pé ìyẹn o riba muharram riba ni owó èlé ni ẹtì bá ti gba èlé ni tó jẹ́ pé èèwọ̀ náà sì ní nínú ṣẹ̀ríà ẹlẹ́kẹ̀ẹ́ta anumọ́jẹ̀mú tó wà ń bẹ́ẹ̀ yahrumu ala al-mushtari fi sadadi ma halla min al-aqsat èèwọ̀ ní nínú ṣẹ̀ríà islam fún ẹni tó yẹ pé ìwọ náà tí wọ́n sànù rẹ̀ tó lágbára láti kówó kalẹ̀ lẹ́ẹ̀kan náà kó fi ra nǹkan ẹ̀ kò wá màmá kò má wàá sanwó lásìkò kò má wàá dìlé rẹ̀ kó lówó lọ́wọ́ kó tún lọ fi ti nǹkan mi káàyè tún lọ lè fi yanjú nǹkan mi náà àyè máa sanwó díẹ̀ fún un nígbà kúrò àwọn náà kó ti jẹ́ tán àwọn náà tún gbèsè sàn ni <laughs> ẹ̀rẹ̀ bá rí ó fún yàn ní ó fún yàn ní ó ti gbé ẹ ní yóò sì sanwó rẹ̀ oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹjú bá níbi tó wọ́n wàá ronú kó o ti jẹ́ tán kó o máa wá lọ́ra àbí kó o máa wá sáfẹ́ ni tí o ra nǹkan lọ́dọ̀ rẹ̀ tó láti ní gbọdọ̀ sanwó ẹ̀ torí kó wọn náà mọ̀ kó o ti jẹ́ tán lóṣù mẹ́ta ọ̀hún síwájú kó o tó rà ẹ́ wọn náà mọ̀ kó o ti jẹ́ tán ṣùgbọ́n òsì mọ̀ kò sí tó kàn wá wọn náà ló ti kíni wọn náà ni òfin fẹ́ dọ̀ tó fi àlọ́wọ́ rẹ̀ níbàrún ewọ́ ni haram nínú ṣẹ̀ríà Islam kí ẹ máa wá ṣe kíni kí ẹ máa wá lọ owó yẹn lára láti san fún ẹni tí ó ní nǹkan yẹn nígbẹ̀yìn májẹ̀mú tó tún wà ń bẹ̀ òun náà ni pé la haqqa lil ba'i fil ihtifadi bi milkiyyati al mabi' ba'da al bay' kò lẹ́tọ̀ọ́ fún ẹni tó tajà tó ti tajà fún yàn kó tún wá ní òun tún ní ownership nǹkan yẹn lọ́wọ́ ó ti tàá pé bàbá yìí ni ó sanwó kó tún wá ní kìnìyẹn sì tún wà ní àkàtà rẹ náà ó tún ní kápá lórí rẹ̀ wá òun lè gbà á lọ́wọ́ rẹ̀ padà nísìnyí ẹtì bá mi pé ó tún ní mìlìkíyà rẹ̀ pé ó tún ní pé ó tún ní kápá lórí eh, nǹkan yẹn walakin yajuzu lahu an yashtarita ala al-mushtari rahna al-mabi' indahu àmúlẹ̀kọ́ kunu sharia islam ipe ó máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ àmọ́ ó tún fi kìnnì kan dúó fún mi ó fi kìnnì kan dúó bóyá ní ó fi dúó bóyá ìwé ilẹ̀ kan ni ó fi dúó bóyá ìwé ilé kan ni ó fi dúó ni bóyá mọ́tò rẹ̀ ni ó fi dúró ni ó sì ó fi kíní kan dúró pé ìtọ̀ ìwé ọkọ̀ mi ni original ìwé ọkọ̀ ni ó fi dúró àbáwọn nǹkan míì náà tí ẹ lè fi dúró tí ó sì ní value nǹkan tí wọ́n fẹ́ rà yìí so irú ẹni tó fẹ́ ta tó fẹ́ tajà fún yàn lẹ́tọ̀ọ́ rẹ̀ ó sì bá sì wù ó lè má sọ ó lè má lówó nídìí ẹ̀ ẹ ti bá mi tó nítọ̀ ó máa ta díẹ̀ díẹ̀ tó bá wù ó lè ní ó fi nǹkan báyìí dúró fún mi so tó báyìí pé kò bá tẹ lọ́rùn pé kẹ́niyàn ó kàn wà báyẹn lè dọ̀mánì hákìhí fi ṣèfà ìlàkùsà tìǹwà jàdá láti lè bá jẹ́ láti lè bá garanti ìwọ tiẹ̀ náà tó ní lọ́dọ̀ ẹni o torí pé àwọn èèyàn burú lóòótọ́ nígbà tó bá ti ní wọ́n máa san díẹ̀ díẹ̀ ní ti báyìí ìgbà náà ni wàá dọ̀bà máa lọ́wọ́ ni ò ní gbé kọ́ọ̀lù rẹ má ni ó rí ọ ní ó kájú ni ò ní gbàbí jẹ́sì máa pàdé ara yín má ẹ̀ sòrí eléyìí ní ti báyìí àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ sòun náà lẹ́lùmí náà fi dúró nídùú pé túláàsì ó gbọ́dọ̀ fi kíní kan ó gbọ́dọ̀ fi kíní kan dúró ó gbọ́dọ̀ fi kíní dúró ó gbọ́dọ̀ fi kíní kan dúró fún mi tó yẹ pé nǹkan tó fi dúró yìí o nígbà wo bá sanwó rẹ pé tó bá pé pérépéré wà á gba nǹkan rẹ ẹtì báwọn nìsín so nínú àwọn nǹkan tó yẹn máa wá fi dúró nù sẹ̀ríà Islam ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí èèyàn ní kápá lé lórí ẹtì báwọn nìsín bẹ́ẹ̀ ilé family house ẹtì báwọn ó wá mú <laughs> nǹkan family house ó wá fi ìwé family house tí wọ́n dúró ó wá lè fi yáwó nílé tí èsì tiẹ̀ nìkan ẹtì báwọn nìsín àbí kíní kan tó jẹ́ pé nǹkan àjọ ni gbogbo wọn ni bóyá lẹ fámìlì ni ẹ ó wá fi ilẹ̀ òun kó lọ fi yáwó ní báǹkì ju eléyìí ní ìsìnkèsì nǹkan tá a máa fi dúró nǹkan oní nǹkan ni nǹkan tí èèyàn ní kápá ni so inú nǹkan tẹ́yẹ̀ tún fi dúró òun náà ni nǹkan tí máa bàjẹ́ èyí bá nǹkan tó rọrùn láti pé tó máa expire èyí bá owó tó fẹ́ san lọ́dún kan wá ní nǹkan tó fi dúró nìsín òun náà ni bóyá nǹkan jíjẹ ẹ̀ka tó jẹ́ pé àwa wo bí expire date rẹ̀ ó kú oṣù mẹ́fà tí ó fi expire so irú àwọn nǹkan báwọn nǹkan tí máa bàjẹ́ kò sínú nǹkan tí èèyàn máa fi dúró so eléyìí wọn náà ní ìgbẹ̀yìn nínú àwọn nítorí ṣe pẹ̀lú àlùbẹ́yì ó tí a fẹ́ sàlàyé fúnra wa a rí pé inú àyà tí a fà fúnra wa a ní Allah subhanahu wa ta'ala ní wa ahalla Allahu al-bay'a wa harrama riba Allah subhanahu wa ta'ala ṣe òwò ṣíṣe ó ṣe ní ẹ̀tọ́ fún wa láàrin ara wa ó wá ṣe rìbá ní ìwọ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó bá di ìjọ mẹ́jọ abẹ́ látòrí rìbá a ti sọ èyí tó jẹ́ ẹ̀tọ́ fún wa lọ́nà tá a fi lè gba owó wa a ti a fi lè ní àǹfààní tó owó olówó lọ́dọ̀ wa a sàlàyé rẹ̀ fún wa so èyí tó wá jẹ́ ìwọ̀ fún wa òun náà ni rìbá ká jẹ owó wa lọ́nà tí ò tọ́ so kí ni jẹ́ rìbá kí ni òfin ìsìláàmù lórí ẹ̀ kí ni ọ̀nà wo ni rìbá máa ń gbà ṣẹlẹ̀ irú aburú wo ní bẹ látara rìbá ìnira wo ní bẹ́ẹ̀ bí rìbá fẹ́ni tí ń gbà àtẹni tí ń san àtẹni tí ń jẹ́rìí ẹ̀ àti gbogbo ẹni tó bá lọ́wọ́ sí tó gbogbo eléyìí òun náà ni a máa ṣàlàyé pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala tó bá ti jẹ́ mẹ́jọ sáadà wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk